bó ti rí nu ọ̀rẹ́ mi o ah, bó ti rí ni ó ti jókòó tẹ́tẹ́rẹ́ ju ó jókòó tẹ́tẹ́rẹ́ ìwọ ò mọ̀ pé bí ọmọkùnrin ò tó ni ọgbọ́n tí wọ́n sọ pé àràgbélayé ni. àràgbélayé. àràgbélayé àràgbé ni àràpá ni nítorí wàá máa ń mú kọ́rọ̀ rẹ dùn mí ni wípé ìwọ tó jẹ́ pé láti ìdílé oníṣẹ̀ṣe ló ti wá ó wá jókòó tẹ́tẹ́rẹ́ ó wá nǹkan sọ̀rọ̀ ara rẹ tí ẹ̀dùn náà tí o bá lọ bínú èèyàn tínú rẹ mọ́ táwọn yẹn bá bínú rẹ ń kọ́. wo tí o bá lọ ronú pé òun bínú èèyàn ní progress jàre. àpò ayé ń bínú èèyàn o àwọn èèyàn ń ṣìkà èèyàn kọyà kọlà kó lẹ́kọ̀ọ́ má jókòó tẹ́tẹ́rẹ́ o torí o ti jókòó tẹ́tẹ́rẹ́ jù e, eléyìí ọmọ ẹni ẹlẹ́ẹ̀kejì tó ṣe pàtàkì business kan wà tí mo fẹ́ kájọ ṣe papọ̀. ẹ ó ṣe ń sọ̀rọ̀ nìyẹn sìn ó yá jẹun gbọ́. ìyọ̀mọ̀dé business mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ yìí tá a bá lè ṣe tó bọ́ sí fún wa owó ńlá ni o ah. ọ̀dọ̀ ẹni kíní mo ti wá jáde ìwọ tó wá láti ìdílé oníṣẹ̀ṣe ẹni tó a bá rí àwọn nǹkan bíi nǹkan bíi ìṣẹ̀ǹbáyé àwọn nǹkan àdáyébá tá a bá lè rí gbé jáde owó ní ọ̀nà wa tá a fi gbé jáde o tí kinní ọ̀hún bá fi lè dé lóyìnbó if we can get those artifacts to Europe ọmọ o owó ló máa mú jáde owó gọbọi. sàn ìyàwó àlùsí máa ń sọ̀rọ̀ báyìí yá ṣùgbọ́n náà ló sọ̀rọ̀ nípa pé ó mọ àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tó tó jẹ́ pé ọmọ àgbà ni ẹ̀ ṣé ó yẹ kó mọ̀ pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ nǹkan agbára ni tí wọ́n máa lọ gbé ewu wà bẹ́ẹ̀ o. yọ̀mádé yọ̀mádé wo pa gbogbo ewu yẹn ti kó sí ewu kankan bẹ́ẹ̀. ee afẹ́ gbé agbèrè agbèrè lọ́wọ́ afẹ́ fewu èrè <laughs> lásán lásán lọ́wọ́ kà sí nǹkan bàbàrà èrè tó yẹ pé bó ṣe ń wọ ọkàn lajúlẹ̀ báyìí nìkan rí nǹkan kan gbogbo etí tán tó ṣe bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ wọn ò fi gbọ́ nǹkan ìwọ rere kó rìn rì. kò sí nǹkan kan bẹ́ẹ̀ gbé kínní ìwé kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ gbowó jáde kàkàkàkà fọwọ́ gbé nǹkan síta dákun kò já ro ni o kó o rò dáadáa ni dákun. ó sàyà sórí jẹ́ sọ́kí ní ọ̀fẹ́ sórí ìyí tó wọ́kọ̀ sọ yẹn ọ̀rọ̀ gidi nìyẹn pé kí wọ́n wá nǹkan ṣe sọ̀rọ̀ ayé ẹ̀ bọ̀ṣọ orílẹ̀ tó ń sọ yìí mi ò rọrọ̀ ń o. kò ṣe é kókán bẹ́ẹ̀. tó dá ẹ lójú. ó dá mi lójú ó dá mi lójú du àjà lọ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. ó jẹ́ bó ṣe rí nu tó bá sàtìrí gbé wa kò sọ̀rọ̀. bó ṣe sọ yẹn ìwọ ló mọ̀ ń pa ẹ. <laughs> ìwọ wa kà nǹkan tí ò ní túmọ̀ kan sí nǹkan tí ò lè tí ò lè tí tí ò ní tó yẹn náà kò yẹ kó lè tó yẹn ah, eh, sórí sórí eh, ọmọ bíbí ó kọjá òye ẹ̀dá ọlọ́run ló fún yàn lọ́mọ mọ́sọ̀ ìgbà wo ni a wedding sin tó sáré ronú àìrọ́mọ bí àwọn ah, kò yẹ kó ṣe nǹkan bẹ́ẹ̀ yàn má jẹ́ ká ṣe ọlọ́run ò jẹ́ sọ fún ẹ eh, má jẹ́ ká fi orí ọlọ́run dọ́lọ́run lẹ́bi ọlọ́run ti ṣe oore tó pọ̀ fún wa ṣùgbọ́n ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ pé olúwa ò ṣe o ẹ eh. ah mi like ẹ ọtútù ah Obeda Obeda. Sir. Sir. check it one at diary. Yes, sir. dájú yìí sọ. dájú ọmọ yóò má dé ǹlẹ́ sálàáfíà ni ọmọ ajé lánàá ọ̀sọ́ ọmọ ajé wo fálẹ́ dára bí wọn ǹlẹ́ ẹ̀túkọ̀ sálàáfíà ni. Eh. Ah. ọyà yìí lẹ́nu bẹ́ẹ̀ sí rí mi. ó yà wá lẹ́nu o sọ fún wa pé ń bọ̀ wòlẹ̀ sádéhùn pé a máa pàdé bílẹ̀ ni. àwa ṣe ọ̀sẹ̀ fákànlẹ́kọ̀ọ́ ń bí mo wá ní kí n tó padà mo gbọ́dọ̀ kọ́ dọ́dọ̀ yín ná. ó dàbẹ̀ mọ́ ẹ ẹ kí ló ṣojú ìyàwó mi. nǹkan náà tó máa ń rò náà ló gbé kan o. ṣé èsì pé ti ọ̀rọ̀ tọmọ. ọ̀rọ̀ ọmọ náà ni. o ṣe o. ó rí ò sì gbọ́dọ̀ banújẹ́ mọ́ ojoojúmọ́ ni mò ń dífà ẹ̀ ifá yìí sì ń fọre ó gbọ́n tífà ìwé ni ó ní ọwọ́ kan ní màrìwó mú wáyé ìgbà ọwọ́ ní ìbúra adífá fún àgàn ajífojoojúmọ́ sunkún ọmọ wọ́n ní wọ àgàn mọ́ sunkún mọ́ aṣọ ọmọ ni kò dàbúra aṣọ àgàn ni kò lọ́ọ̀rì sọnù àgàn ṣe bẹ́ẹ̀ tán àgàn dọlọ́mọ ìgbà ọmọ ní bẹ̀ nínú àtàrí ayétalẹ̀ abìpọ́nmọ́ tiẹ̀ níjìnwìn nìyí orogbole sokwolawe agbayu abesowere were leg omaoyoyo awoyoyo kaikpeke iji na ewe abanilima rioma ofinusonye ofe igbowa bẹ̀rẹ̀. hello sir ẹ káàárọ̀ sir àlàáfíà ni sir adúpẹ́ fọlọ́run ọlọ́run ṣeun ẹ ń wà ní sir òde máa yín pé darling ó ní phone call o. bàbá àgbà ni. Hello, sir. Yes, sir. Ah, mi sá o. Ah, àmì o. Àmì. Ah, àmì. Ah, ẹ dúró náà dádì. Ah, kí ló dé tí àdúrà yín pọ̀ tó yìí? rẹ̀ hàn wá nu wọn àjọjẹ̀kọ àtàkà lálẹ́ àná ni ló fi wọlé lọ sùn àfìgbà tí ó di láàárọ̀ yìí ni bàbá rẹ̀ bá di ń ta jítì ah! àbúrò rí bàbá rẹ̀ dàbẹ̀ gbé ó dín wọn àgbésọ̀nù. ẹ máa ṣe sùúrù ni o sùúrù ni kò ṣe. ẹ ẹ bàbá gbóná wà.

àlákọ́ babaláwo ti lọ kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ bí ẹni tú omi lọ́rùn akèrègbè. ẹ gbà mí wọ́n wá lè mí tán ní àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ àdé wọnú yàrá lọ. wà á ìpè yín wọlé bí mo lè ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ni sọ fún mi pé kinní kan ṣẹlẹ̀ tí mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ mo bá yín sọ̀rọ̀ tán ìjẹ́ kí n wọlé kí n lọ bá wọn mi bá rí wọn mọ́. Ah! ọ̀kárí abiyamọ òkú ọ̀rọ̀ ọmọ ó rí bàbá alágbo ti kú o ó ti gbélé ayé ṣe wọ̀n tó lè ṣe àwáyé èkú kan ò sí. Si gbogbo wa la dágbádá kú kọ́lọ́hún kó ṣekú nísinmi fún ni kọ́lọ́hún kó yááfì rẹ̀ ní báyìí àṣẹ látẹnu bàbá sí ọmọ ó ti dópin báyìí ọlọ́run ó dúró tì yín o ọlọ́run ó bá yín gbẹ́rù yín. Ah! èmi ò lóye rí o ṣe o ti o tura ṣe. má ní ìyẹlẹ. Ah, Banji kò ṣe ọlá máa rìn iná nìtan owó rẹ o. àmì òun àìdúpà rẹ ni má wọrí sori tí bá ti ń bọ̀ ní ìparí oṣù àwọn aṣọ tó fáin gan-an máa bẹ́ẹ̀ kó wá bẹ́ẹ̀ ra àwọn bọ́ọ̀lù àti ọkọ̀. parí oṣù mi náà ń wà lẹ́kọ̀ọ́. ò ń bọ̀ lẹ́kọ̀ọ́. ẹ ẹ nǹkan máa ń fọ àwọn ará èkó wọn fọ èyí sì wọn akọlé ńlá èyí sì wọn arálẹ èyí sì wọn ará mọ́tò èmi náà ń wá ṣó níjọ yìí sì rí dèdè ẹni. <laughs> Deborah. kí n pa ẹ lẹ́rìn. Ah, ìwọ ọmọ fọ́ọ̀nì gan ṣá ṣé o mọ̀ pé èpè ló ń gbére ẹṣẹ́ yẹn. ìwọ ẹ mọ̀ mo ṣáà ń wá ń wá ṣiṣẹ́ dẹ̀. ó dáa ìjọ wo lẹ ń bọ̀ n lè sọ fọ ìgbà wa yìí o n ṣàmọ̀ fọ mò ń wà níkù. kí o tó bá ti dé pè sórí aago mi o. n ti gbọ́. ó hmm, dàbọ̀. àmọ́ tó bá ti dé kù gbogbo àwọn ìjẹ̀bú yẹn ọmọ pé ò ní máa sàwọn yẹn mọ́ ọ. yín nù. ewúrà. kò ráyè ṣó come grow wo useless lójoojúmọ́ wo come useless ah, omi rẹ̀ jẹ́ fọ ó ti yẹ kó lọ lọ́dọ̀ kó pọnmi rí kó bá gbé kan wá ká máa nọ ní náà lẹ́sìn omi náà máa lò ah, Deborah. Yèmí. ṣé wọ́n dẹ̀ fẹ́ padà lẹ́yìn lẹ́yìn Bánjí ní kò dẹ̀ sí lọ láti gbọ̀ngàn ṣé wọ́n dẹ̀ fẹ́ sùn sí títì. ẹ má bínú Bánjí sọ̀rọ̀ kan mi o kò fọ kò hàn dé kò fọ wọn àránṣẹ́ mi fọ kémi náà máa wà láti lọ ṣe kiri yìí kì máa dé kò fọ wọn bá mi wà ṣe kì máa ṣe dẹ́ẹ̀dẹ́ kì máa fo ránṣẹ́ ilé fọ kẹ́hìn rẹ̀ máa fi ṣe ẹ̀rọ tí wọ́n ń gbé. ah Deborah ìjàpá báńdì ní ọ̀nà ògùn lẹ́fìn wọn ràn dìrẹ̀. kọ̀kọ́ máa wà lẹ́kọ̀ọ́ ṣe yéye lẹ́kọ̀ọ́. yèmí iṣẹ́ máa yé lẹ́kọ̀ọ́. iṣẹ́ ní yé lẹ́kọ̀ọ́ wọ́n ti dé bẹ́ẹ̀ rí. Ah, ó má níṣẹ́ náwó iṣẹ́ máa yé lẹ́kọ̀ọ́ gan-an. iṣẹ́ yé lẹ́kọ̀ọ́ ni fọ wé lọ́ọ́ lẹ́kọ̀ọ́ èmi mi lọ́ọ́rẹ́ kò. wọ́n lọ́ọ́rẹ́ kò kí kò lọ gbé doro kò máa lọ ròdò báyìí. fífọ̀ mi pọ̀ mi sáà mi lọ́ọ́rẹ́ kò. lọ́pọ̀ mi lọ́pọ̀ mi wọ́n lọ́ọ́rẹ́ kò wọ́n lè lọ́ọ́rẹ́ kò ọmọ kékeré ọ̀dọ̀ ọkọ̀ wẹ́lẹ̀ rọ lẹ́kọ̀ọ́ ọba yìí fọ́ kó máa wà lẹ́kọ̀ọ́ kó máa wà lẹ́kọ̀ọ́. òbẹ́dà kí lè tó jẹun ẹ náà kó tó máa fọṣọ. n gbé kí n sáì fọṣọ ẹ náà ni tó ń bá sọ pé kí n jẹun sìn ó máa rẹ̀ mí. òbẹ́dà hmm. ẹ ẹ wá mo rántí alfa ṣé ah, eh? o ti bọ́ sí. bẹ́ẹ̀ ni ma. ẹ o ti bọ́ sí. ah congratulations congratulations inú mi dùn o o ti bọ́ sí at last. ọlọ́run ṣe nǹkan ah. jẹ́ kó mo máa mí ìṣe gan. ẹ eh, mo ò tí ì lọ sìn wọn ní tó bá di next month ní kí n tó wá bẹ̀rẹ̀. next month ẹ eh, ok yẹn ó ṣì wà ok tó bá ṣe tán kó bá mi rí aṣọ dáadáa. ok ma yes ma yes ma. ṣe o. nígbà tí bàjẹ́ mọ̀ pé wọn ọmọ ṣe kí ló ń pọ ọmọ alákàrà fún. nígbà tó mọ̀ pé wọn lè ju ẹgbà kí ló tẹ̀ wá sẹ́kọ̀ọ́ fún. ó má yà mí nírun o nílẹ̀ mọ̀ fọbànjí lè ṣe rí ẹ̀mí rárá máa ìjẹ́fọ́ níkàánú ìjẹ̀bù èmi máa ń fún un owó kékeré ṣíwọ́ ti rí mi ní kùnà ṣé ń tán ìgáràjì ah! ọkùnrin má burú o wọ́n máa ń níkà o bí mi dẹ́ ṣe ronú yìí owó tí yé náà mi nígbà ló bá fẹ́ padà báyìí. òbèdà gbọ́ ọ̀rọ̀ níre yẹn o torí kí n rà kúrò nílùú ṣé mi sọ fún mi wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ torí ṣé bá jí sọ mi fọ kí n máa wà lẹ́kọ̀ọ́ fọ wọn bá mi wáṣẹ́ máa máa ṣiṣẹ́ ṣé é wà ní jàrí ìtìjú náà fọ kí n dẹ̀yìn lọ ìlú kí n sọ fún ọ mi dẹ̀ ṣiṣẹ́ mọ́ mi dẹ̀ ti padà o kí ló fẹ́ ṣe báyìí. ṣíkẹ́ bá mi wáṣẹ́ ẹ̀ èsì iṣẹ́ tí ń ṣàìlè ṣe kémi ní ẹlẹ́mà kí wọ́n ń jẹ before ǹdẹ́ ti da ara ẹ̀kọ́ ǹdẹ́ ti ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́. anyway lẹ́yìn oúnjẹ òun ni màá wà tá ti jẹun tán. a máa sọ ìwòkú kájọ gbẹ́rù wọ̀ nínú. ó máa ṣe ọ̀rẹ́ mi wéèrè bó ti wúwo ní bọ̀dá kamila fọ́ kí n bẹ̀rẹ̀ èyí lẹ̀ gbogbo ẹni mo ti ṣàlàyé fún wa ó jẹ́ kó náà mọ̀ wípé gbogbo àti mo fà lọ́dọ̀ yín bíbá ọ̀dọ̀ yín ni mo sùn ẹ ṣe dẹ̀ máa ń ṣe dáadáa sí mi tèmi náà dẹ̀bọ̀ mo lúàbí mi jẹ́rìí kó tó pé mo ríṣẹ́ tí mo rí yẹn mo dẹ̀ ti bó náà sọ̀rọ̀ dáadáa ká tó kúrò nílé àǹtí ẹ̀jọ̀ máa mi ṣe dáadáa sóhun náà. Ah, kékeré ni ẹ ṣòro inú ògbàlàyé ò gbà àdúró ti ọlọ́run òun ló ga jù kí ló bá ṣàti dúró ti gbogbo wa kékeré nìtòkù ẹ kí ló porúkọ lẹ́ǹkan yẹn náà. dèbò onímọ̀ Debo, kí ló ń pè ní Dèbò ẹ Deborah ló ń jẹ Ìjẹ̀bú iná ti máa ń pè bẹ́ẹ̀ ó dẹ̀ ti mú un gan lára tí wọ́n ti ń pè bẹ́ẹ̀ tipẹ́ Deborah anyway sori èkó ló wà yìí o sori gbogbo ìwà Ìjẹ̀bú yẹn wà gbèsè Jẹ̀bú má dẹ̀ fẹ́ kó sọmọ dáadáa sori òbí dá tó ń wọ̀ lórí ìjókòó yìí ó ṣọmọ dáadáa sí wa gan-an ni ṣùkúrẹ́ àpapà nígbà tó sọ fún mi wípé wọ́n ti bóun ríṣẹ́ pé òun lọ ṣé ni mò ń láti bẹ̀ ó jọ kó bá wa wá ẹni tó dàbí tiẹ̀ ṣòtìgbọ́n jọ nítorí ọdún kí wọ́n lọ farabalẹ̀ bá dẹ̀ farabalẹ̀. Ah. ọ̀ní ah. báwo ni. òbí ah. dà tẹ́lẹ̀ o báwo ni gbẹ. káwọ báwo ni iṣẹ́. ìwúrò ṣẹlẹ̀. sórí ẹni tí òbẹ̀dá ló fẹ́ wà mú àwọn nìyẹn. ọ̀ oh. pẹ̀lẹ́ o báwo ni gbogbo ilé ń kọ́. ọwọ́ sà. n kí lórúkọ sí tiẹ̀. dèbò ní sà. dèbò mo ti sọ fún ẹ mo ní gbogbo ìwà ìjẹ̀bú yẹn kó gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan Deborah lórúkọ ẹ o Deborah. Ah, ẹ ṣẹjọ èmi náà wọn rọrùn pé mi nílò ẹni rẹ yẹn. Ah. <laughs> anyway gbogbo agbègbè wa lọ gbà. mo bọ̀ dé àbúgbò wa sọ dé àwọn tí kò bá fẹ́ mi kò pẹ́ṣẹ́ àbí ẹ̀yìn jẹ́ kó gbẹ̀gbẹ̀ ọ̀hún. Yes, sir. ìyàwó mi kan. wọ́n ah, ti sùn sá wọ́n fọ́ ọrùn fáwọn olóògùn ọ̀run. oúnjẹ mi kan. ó ní kìsìn. ìwọ ń kọ́ ṣó ti jẹun. n ti jẹun. ṣó ń jẹun ní ti tutù ṣá. èlé tutù o tutù rárá. Good hours. Uh, má wọrí má wọrí. Ah. Ah. òní ah, kí ló sọ́ọ̀sì náà mi ò gbọ́ dáadáa kò ń ṣe problem kò ń ṣe problem eh, jẹ́ńbẹ́ sọ̀rọ̀ ta jẹ́ńbẹ́ sọ̀rọ̀ ta ìwọ oúnjẹ kí ló ń ṣe káàkiri tó ń tó ń pọn mi lọ bọ̀ pọn mi lọ ẹni gbẹ. mo ń fọṣọ náà. ò ń fọ àmọ́ ń fọṣọ nọwọ. ọjà ò pẹ̀lẹ́ máa lọ fọṣọ nọwọ tó ń ṣe tó bá ṣe tán mo fẹ́ rí ẹ̀ fún kan. Yes. Tania. Yes, sir. Súnmọ́ bí. Kí ló ń ṣe látàrọ̀ tí mo pè ẹ́ tó wà? Ah, ṣé mò ń fọṣọ lẹ́yìn lé? Torí èdè tó máa ń sọ yẹn, ó wà very romantic, ṣe mọ̀. <laughs> Àwọn aṣọ tó máa ń wọ̀ yìí, ṣé Ìjẹ̀bú náà ló ti kún wọn ni because they are very nice. Ẹ ní kí mo wá láti Ìjẹ̀bú, mo rà á dẹ́nu ẹ̀, ní kí n dẹ́ dẹ́kọ̀ òbèdà ara dẹ̀ mi òbèdà ìràwé mi. ẹ ń wo texture yẹn wà nice. ṣé n ta. Mm, náà rí àwọn ọ̀rọ̀ aṣọ báyìí wá wò pé ọmọ aláìṣẹ́ kí n ra fún ẹ. ah máa ṣe n ta. ṣùgbọ́n máa láì tí ọba ń gbé nílé pẹ̀lú mi kan rí àwọ̀ ìtọ́jú lára yìí náà. Ah, anyway lọ́ máa ṣiṣẹ́. ẹ ṣe n ta. Hallelujah. fine and that because you know fine. You told me to you Yes, To, to try me, try me. Ah. Ìwé iná ti dà. Ṣọmọ ilé yìí ń sin báyìí, ilé ìkéde dáadáa àfún ara ẹ̀, wọ́n á lè wo be